Thank you. ẹ̀ fáìn ó láìsẹ̀ ẹ̀ máa fẹ́ báyìí ẹ̀ nǹkan lórí ààyè. ẹ kúrẹ́bì ẹ kúrẹ́bì jẹ́ tó ń bọ̀ ọ́ bọ́tà wa jẹ́ pẹ́. ṣe rí lọ́rọ̀ ẹnu ẹ ṣe rí. fún wa lọ. owó kí ni mo jẹ rẹ owó kí ni mo jẹ. a fún wa lọ́wọ́ ẹbí ta wa. wọ́n tún máa ṣe ọ́. lọ́wọ́ ẹ mú mi. owó tó fún yàn five naira. àṣé lóòótọ́ náà ló wọ ọmọ wèrè. Ah! tóbi lọ́ba ọmọ wèrè dẹ̀ ti ń dàgbà ṣá. ọlọ́wọ́ bá wò ó. lọ sí school ó yá máa tó wà ń gbóúnjẹ bí tó bá ti kí máa ń gbowó lọ́wọ́ ẹ̀ mo dání bó ṣe ń dàgbà lọ́kọ̀ lẹ́ ń dàgbà wọ́n mi jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ilẹ̀ aṣàna yóò dùn lọ́dún lọ́dún lómi lómi tó bá ti jó mi lórí ìyẹn lẹ́yìn tó bá jẹ́ yín stand up and down. síbẹ̀ ó fẹ́ jẹ́ yín ni lómi lómi ọkọ màmẹ́ gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n jọ ọ̀sán tó ó mọ́jọ́ kí ló dé ah. ó ti yọ ó ti yọ ọlọ́run tóbi láàbà tóbi láàbà. Yeah, come out. Spoon. Spoon. Spoon call. This is spoon. What is this? Eh? Boy. Yeah, yeah, yeah. This one. Yeah eat eat eat eat eat jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ó lè aṣàna yóò dùn tó dùn tó dùn sí yóò tóbi tóbi tó bá ti jó mi ní fún ẹlẹ́yin jẹ tó bá jẹ́ yín stand up and dance. jíde ó fẹ́ jẹ́ yín ni tóbi tóbi ọkọ màmẹ́ gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n jọ àsonto ó mọ́jọ́ kí ló dé ah. ó ti yọ ọtí yòó tó bù ú láìka oúnjẹ gbáà títí tó bẹ̀ ọ̀yá I going to school now put on your head it's only by dimu my soldier my small soldier ọ̀yá let's march tóbi tóbi ọkọ bàbẹ. nana maṣin ọ̀yá it's on school tóbi tóbi ọkọ bàbẹ. Jasku, Jasku, Jasku, Tobi, Tobi. kékeré dèdè lówó bí tèmi ọmọ òwe yìí fẹ́ dàgbà kékeré dèdè lówó bí tèmi ọmọ òwe yìí fẹ́ dàgbà ó tiẹ̀ jẹun ẹ má tiẹ̀ jẹ díẹ̀ wá tiẹ̀ jẹ díẹ̀. tiẹ̀ fún ẹ lóúnjẹ látara tiẹ̀ kó owó jẹun yẹ kó o mu yàn mu yàn wípé o mu yàn o tún mu yàn. tọ́jà ìyá wa yàgbẹ́ yàgbẹ́ tó bá ti yàgbẹ́ tán tó bá ti yàgbẹ́ tán wọ́n á sọ̀dí fún ẹ. èmi náà jẹun jẹun ah, iṣu ìṣe wa rí bàjẹ́ iṣu ìti bàjẹ́. ọkọ mi oníkọ́ bá mi tẹ iṣu wá iṣu ni ó bàjẹ́ ni ó bàjẹ́ ni sára bí àyè ọkọ mi. àti iṣu yìí bàjẹ́ ni iṣu yìí iyẹ̀pẹ̀ lélẹ́yìí. iyẹ̀pẹ̀ báwo ọmọ ti jẹ́ bẹ́ẹ̀ kí ó tó ní kó bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ ọmọ rẹ̀ ọmọ rẹ̀. <laughs> lọ́kọ̀ kò yàgbẹ́ látàná mo ti gbé sórí pópò kó ó yàgbẹ́ ọmọ bá wo eléyìí ò lè jọ mọ ẹgbẹ́ ọmọ ní ọmọ ní bí mo ṣe tó ẹ̀dà pàtẹ́ mo wá tó ìdí òun bọ́ tọ́wọ́ ni. ẹwù ẹwù ẹgbẹ́lẹ̀ ẹ wá jẹun. Hmm. ah àmàlà mi ò jẹ mi ò jẹ mi ò jẹ mi ò jẹ gbogbogbogbo. fried rice lélẹ̀ mọ́ mi. kọ́lọ̀ ẹ̀ ò tiẹ̀ dá rárá. ó yẹ gbẹ́lẹ̀ ẹ̀ jẹ́. wọ́n mọ̀ fọ́ bẹ́ẹ̀ sí. ọ̀gbẹ́ wà lọ. kò kọ́sà ṣoògùn bàbá wọn jagun. Hmm? olùsàkálà kò dùn. mọ mi ẹrù ibi tí mo ti wá ń bá yín yìí kò tẹ́ mi lọ́rùn ẹ jẹ́ kí gbé yín kúrò bí ibi yóò bójú mu. Hmm. mi ò lọlé mi ò lọlé mi ò lọlé bí ìdá bí ibi ìdá. Hmm, hmm, má bù fún mi mọ́ pẹ́ pẹ́ pẹ́ máa jẹ́ fúnra mi eléyìí òkú jẹun lájújọ àwọn tó ṣe gbàgbàgbà. mọ mi gbàgbọ́. ẹ tó sẹ́wọ́n nù ni mọ́ mi díẹ̀ díẹ̀. àbí ìyè parí báyìí ra. omi mo ti romi wá. olómi. díẹ̀ díẹ̀ ti domi sí gbogbo ara yín. <coughs> kí ni jẹ́ kí bá ń ya fọ́tò. Hmm. bájú bá ya fọ́tò. Ei kajaputi. Ai. Ngandu. Yang. Boleh dong buku. Dah boleh, boleh, boleh. Dah. Duk, duk boleh, boleh. Wak, mau bawa wak mau. Mau bawa wak mau. Apa? Apa? ọlẹ ọlẹ ọlẹ ọlẹ ọlẹ dábìlì ọba ọlẹ ọlẹ máa ok pẹ̀lẹ́ ṣàlàfíà ni pẹ̀lẹ́ ọkọ mi kí ló dé wò ó jí mi màá dẹ̀ ti ṣóúnjẹ tó dá sílẹ̀ fún ẹ nísìnyí kò sóúnjẹ kankan lé mọ́ mo rẹ́ni kéjì tó tún lè bá mi ṣóúnjẹ fún ẹ wọ́n náà mọ̀ pé wọ́n ló gbé lọ lé nígbà tó wá ní ìjọ yẹn mo ní kó má gbé lọ òun ló bá mi dáná òun ni mo máa ń ránṣẹ́ ó ti gbé mọ̀rẹ́ ní kejì lọ. ọmọ oh, mi inú mi ò dùn inú mi ò dùn mi ò láìpẹ́ ṣe wà ń bì mi ò láìpẹ́ ṣe wà ń bì ẹ jẹ́ yín kúrò ń bì. kí ló dé tínú ẹ ò dùn. ọmọ mi kí ló dé tẹ̀lé kúrò ń bì àdúrà yín ti gbà lórí mi mo ti náwó lọ́wọ́ gan mo ti kọ́lé ẹ má bọ́ nù létí mo kọ́ ẹ̀yin náà kẹtẹ kẹ gbádùn ara yín bí yóò dànà ẹ bí tẹ̀ ń gbé. ṣé bí wọn náà lọ ní ilé tó wà ń bí i ibi ah, ah, ilé bíbá iná wà òkè mo wà òkè gbogbo nǹkan tí mo bá fẹ́ ló máa fún mi ó tẹ́ mi lọ́rùn mi ò lè tẹ̀lé ẹ ó léwu ó léwu. èmi kọ́ ni mo kọ́ bí o èmi kọ́ ni mo kọ́ bí ilé tí mo kọ́ ni mo ní kẹjẹ́ kí gbé yín máa lọ. mo wà òkè ìwọ náà wo bí mo ṣe ń dán bí mo ṣe fine i'm so fine i'm so pretty look at me mo wà òkè nǹkan kò ṣe mí àwọn tẹ́nàtì tó máa ń pariwo mo ti lé gbogbo wọn dànù mo lé wọn lọ yìí tó ń gbé sàlẹ̀ yìí ó ti kú lánàá o ti kú wọ́n ti wá jókòó ẹ̀mí mi ò lè tẹ́ lọ́wọ́ ó léwu jẹ́ kí n wà níbi tó fi mí sí hmm. ó léwu o. ewu ló wà ń bẹ ewu ló wà nù pé kí òbí kó jìyà lórí ọmọ kó dẹ̀ jèrè ẹ̀ ẹ irú ewu wo nìyẹn ẹ jẹ́ ká máa lọ nà ẹ jẹ́ gbé yín máa lọ bẹ́ẹ̀. àtọ́ bá gbé mi lọ wọ́n á jí bàtà yìí lọ bàtà yìí wọ́n máa gbà lọ́wọ́ mi. wọ́pọ̀tì òun ni mo fi ń tọ́lẹ̀tì wọ́n tún máa jí tọ́lẹ̀tì mi náà kọ́ mi ì lè kú òun bíbá yìí tí bá kú òun bíbá yìí wọ́n máa jí mi láṣọ wọ́n máa jí mi ní gbogbo nǹkan wọ́n máa jí mi ní gbogbo nǹkan ní mi mi ò ní ní nǹkan kan láyé mọ́. mo mi kí ló tẹ̀lé kúrò mi àdúrà yẹn ti gbà lórí mi mo ti náwó lọ́wọ́ gan mo ti kọ́lé ẹ má bọ́ nù létí mo kọ́ ẹ̀yin náà kẹtẹ kẹ kẹ gbádùn ara yín bí yóò da nà ẹ wo bí tẹ̀ ń gbé. tóbi lọ́ba tó ti ń ké ó dà wá pọ̀ máa bọ̀ wá pọ̀ wá pọ̀ wá pọ̀ wá pọ̀ wá pọ̀ wá pọ̀ wá pọ̀. 在搞不是？ lẹ́kọ̀ọ́ torí nǹkan tó máa ń dùn pẹ̀lú ọ̀rọ̀ ìdí kí ìmọ̀ ńlá ìdí ọ̀ma tẹ̀mú lọ́rọ̀ kan náà títí títí tí ó ti sọ ọmọ nípa wọ́ọ̀rì má wọ́ọ̀rì. bùrọ̀dá mi kàn rò pé mò ń tẹnu mọ́rọ̀ mi ò tẹnu mọ́ mo máa sọ̀rọ̀ dọ̀rọ̀ fún yín ni sẹ́ni gbogbo àwọn mọ́tò bẹ̀kúbẹ̀kúbẹ̀kú yìí ẹ mọ̀ kò lọ títí nǹkan tí yàn bá dè mọ́lẹ̀ tó jẹ́ dúkìá òun gbogbo ń tèèyàn. ó ti sọ fún mi mo sọ pé ilé yẹn máa wọ̀ pé màá ṣe é ṣé bí nǹkan tó bá sọ fún ẹni gbọ́dọ̀ gbọ́. ẹ ti àbá ń tọ̀ ẹ̀. ọmọ tó bẹ̀rẹ̀ bọ̀ lẹ́ẹ̀kan ó ṣò ó kéré bísíìsì nílẹ̀ yẹn kò ń ṣẹlẹ̀ kan tí mo lè. bọ́dá mi ẹnì kan tún fẹ́ sọ fún yín ni pé sáìtì yẹn tó wà ń bẹ̀ ẹ lọ wá owó kẹ parí ẹ ẹ ti àbádọ̀ yẹn jù kò sí ọgbọ́n láyé yìí tí wọ́n bá ń ṣiṣẹ́ ìjọba tó bá yá fẹ̀yìntì o ilé ló máa lọ fàbọ̀ sí o. màá wáyé ìjọkọ̀ tó rà bẹ̀ bọ́dá mi tó dé ìdọ́wájú ẹ́ńjìn náà. Ah, ah, mo gbé o bọ̀dá mi ẹ́ńjìn no ẹni tí jìnnà jù náà why dey ṣe báyìí. wọ́n mú wọlé sọ pé wà á jẹ́ ká wọ ọ̀la wọ́n tún wa àjọ gbogbo nǹkan tó bá tẹnu wọn báyìí kó ṣàǹtẹ̀ ṣe kó jẹ ṣiṣẹ́. mo dá jẹ èmi náà kọ lówó ìyẹn gbọ́dọ̀ fi de kan mọ́lẹ̀ mi. lẹ́ẹ̀kan sọ́ọ̀rì sórí kan tó fẹ́ẹ̀ máa ṣe. ìgbà wo ló ṣe ogo bí báyìí. ọ̀rẹ́ mi ẹsẹ̀ ṣe ni. irọ́ ni. ẹ̀ ṣe ni. bẹ́ẹ̀ tó o sọ ọkọ fún mi. àmì ò lè sọ fún yín bíkọ́ mo ti ń tànímọ̀ fún yín ti pẹ́ mo ti pẹ́ ìyá sínú yẹ kí wọ́n ṣe gbé lé. torí pé nǹkan tó ṣe. àwọn ọmọ ni àwọn ọmọ ni o. níbo. ẹ̀yin wo ni ẹ kí ló dé. níbo. níbí. ta lẹ́yìn ẹ̀yìn kò sí fẹ́kánsì kódà lẹ́ẹ̀tì gan ò sí àwọn èèyàn tá à ń gbà wọ́n kú àfẹ́fẹ́ tí ẹ fẹ́ kú ni. Eh, eh, bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ máa wò ó sọ fún mi pé o ṣẹ̀ wá sí ìgbà last week wá ṣiṣẹ́ ni. mo wá ṣiṣẹ́ ìgbà last week wúmọ̀ yìí ò sínú ilé yìí. ṣé last week tó wá ṣiṣẹ́ báwo ni wèrè ṣe máa jump wọ ìgbà tó rí. wúmọ̀ yìí máa ẹsẹ̀ débi àyìnbọ̀dá mi. ẹni tó wo torí pé ó da ìbò ti ní brain disorder. Eh? ẹ bá gbé mi lọ́wọ́ lọ ẹ kò lé. ṣòṣe àyè lórí ìwọ ṣóun gbọ́ nǹkan tó ń sọ ó yá ẹ wá wò bẹ́ẹ̀ máa lè jáde sí. ẹ rọ irọ́ irọ́ ẹ̀ẹ́dẹ̀ ló gbójú ẹ̀ẹ́dẹ̀ lé wa. ẹ má làágùn jìnnà bẹ́ẹ̀ ni mo mọ ogun wèrè. kí ló gun wèrè. ẹ bá káànù sí ẹ gbá lógún wèrè. ókè ẹgbà ní ẹgbà lógún wèrè. ókè bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ayà ẹ bá káànù sí. àní ò sílé. wá ọ̀gá. ta ló béèrè. ẹ jọ ìyá kan ni mò ń ẹnìkan mò ń wá ń bì. ìyá ẹrù sípù mọ bí mi. sọ̀rọ̀ ní ta ló ń wá ta ló béèrè. ẹnìkan báyìí ni ẹni mo ti máa ń wò tẹ́lẹ̀ kó máa sípù máa wà ọ́ lóògùn kù yìí o àwọn tó wọ́n wọ́n ta lé àwọn orí yìí o. lákàbẹ́. nísìrò ọ̀rọ̀ ọ̀bá yóò ti yẹ o súnmọ́ wèrè. ẹ asúmọ́ra wa gan asúmọ́ra wa ah! àmì mo ti máa ń wò tẹ́lẹ̀. síbú ó máa ló mọ wèrè rí gbà mí. ó máa wèrè gbà yẹn ìṣáà ti mọ̀ yẹn lára bá ń bí ó ti yẹ ẹ̀dá ó ti lọ yẹn òun ló ń wà ó ti yẹ bọ́bọ́ gbé kalẹ̀ yẹn ó kàn gbé kalẹ̀ bí. wo for your information ìyá wèrè yẹn aláyé ti lè pa kí ló yẹ máa wọ bímọ àtàwọn tó máa ń ta building ta gbogbo ẹ̀ làwọn ṣe lé everybody ó yà á máa tẹ̀ sí i ó yẹ. kí ló ń jẹ́ máa tẹ̀. wọ́n ní kò ṣe nífẹ̀ẹ́ èlìfẹ́ mi ò mọ ọkọ tó ń jẹ́ èlìfẹ́. ọ̀gbẹ́ni ọlọ́run bá a ṣe àyè kò move a tí bá ta kí wẹ́ lórí oníkó a. Ah! àwọn ọba àṣà ìyá aládé mi náà. búrẹ́rì fún ara èmi ọmọ tọmọ ní gbòòrò èmi tẹ́ kò tó wà ládùúgbò tèmi ò ó gbòòwèrè àgbáyé làwà mọ̀ ẹ dáhùn jù. mi kò ń ṣe ìyàwó mi kí lè wá ṣe bí mo ti dààmú dààmú dààmú kọ́mọbìnrin tó mú mi wá bí ẹ wá jó ẹ jókòó sínú oòrùn. ṣé ibi tó fi mí sí yẹn ooru pọ̀ ń bẹ̀ mo wá wò pé kí n travel lọ sí Germany ìgbà tí mo dé Germany yẹn sọ pé àwọn òyìnbó ló wà ń bẹ ó dẹ̀ mọ̀ pé mi ò láìkí òyìnbó mo wá wò pé kì máa wáwájú ta kan tí màá jókòó sí tí màá máa gbatẹ́gùn mi jẹjẹjẹjẹ ní Cairo òun ló ti jẹ́ kémi fúnra mi wá wà níbi báyìí torí gbogbo ọ̀rọ̀ wọn ní Nàìjíríà kò tiẹ̀ fẹ́ yé wa mọ́ mo ṣe wá jókòó sí Ghana ibi ò láìkí ibi ni Ghana. Ghana mo wà yí ọkọ mi Ghana ni mo wà yí ọkọ mi ṣàlàfíà ṣàlẹ ṣé ibi ò pa yín. irọ́ o ibi ò pa mi ah, mi ti jẹun àárọ̀ hmm. mi ti jẹun láàárọ̀. òkè máa lọ bá yín gẹ̀ẹ́tì oúnjẹ. Ah, rice. ọmọ ni mo bá yín gẹ̀ẹ́sì bí. láìpẹ́. díẹ̀ díẹ̀. Baba. mọ́mì mọ́mì ẹ̀ sùn ni ẹ̀kọ́ lè máa ẹ̀ sùn ni mọ́mì. ẹ tóbi lọ́ba bẹ́ẹ̀ dáadáa ni. ẹ sùn mo ní kí múyàwó mi wá kí n. Ah! tíṣà ẹ káàbọ̀ ẹ ṣé gan-an. mọ́mì wọn kì í ṣe tíṣà wọ́n ṣe tíṣà ìyàwó mi ni ìyàwó àfẹ́sọ́nà tíṣà gbọ́ mi gbọ́ jẹ fún gbọ́ jẹ fún ah, ah. are you serious at all? wọ́n lè máa fún pé mọ́ wèrè. wọn ò ṣe wèrè ṣé ìgbà tí mo débi kò ṣàgbọ́ tí wọ́n pe tóbi. àná o mo ṣe oní oní ti wèrè ẹ màá wá bímọ tán ọmọ yẹn máa ní skánskán ọmọ sọ pé mo bí wèrè èmi ò ṣe oníwèrè mo ṣe oníwèrè dé rárá ni wò ó ní kálukú máa lọ lù ẹ mi ò lè fẹ́ ọmọ wèrè o ẹ ìwà tí mo tún kọ́ mo yà wèrè ó dà bọ̀ ó dà bọ̀ ó tẹ̀lé tíṣà sọ ó mọ̀wé tóbi lọ́ba ó mọ̀wé orí ẹ̀ ṣe kú báyìí ìyàwó mi ni ìyàwó wẹ́wẹ́ ni òun ló bínú ṣé ìyàwó èèyàn má òun ni tíṣà ti bínú ọdẹ ò gbọ́ takú tíṣà òun ni tíṣà ti tóbi tóbi lába òun nìyẹn olódo òun ni tíṣà ti bínú lọ yẹn olódo kò gbọ́ takú tíṣà orí ẹ̀ ti kú. ọlọ́run kò tó ń bá ṣe bí ìbàrẹ̀ kan ó ṣe kí wọ́n fi lè ṣe owó báyìí. rárá o rárá iye elépo tó jẹ́ pé ìgbà tó ta epo fún mi ó lè ṣí ní. ẹ má bínú pé mo. Ah! Ah, ah, olúwa ṣe o yẹlẹ́pọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe ò dáa mo repo lánàá epo yẹn ò pé ìgbà tí mo fi ṣebẹ̀ kò tó mi ṣebẹ̀ kí ló dé tẹ̀ ṣe yàtà báyìí ẹ́. Ah, tóbi níbo ló ti rí wèrè. wọn kì í ṣe wèrè o má pe mọ́mí mi ní wèrè o wèrè kan ni wọ́n o. ṣé ṣé ṣé tíṣà ni. tíṣà kan mọ́mí ṣé kí lorúkọ mi. tóbi lọ́ba ni. èmi mọ̀ bí àná èmi ni mo bi ọmọ mi ni mo bí mo dẹ̀ wá nínú oyún mo rẹ́ nìkejì. are you kidding me? mú mi ẹni wèrè. can you just list it yourself? wọ́n wà òkè wọn ò kàn nọ́mà ni. tóbi ò lè sọ pé wèrè ni mọ́mí ẹ̀ nà. ọ̀pẹ̀ wẹ̀rẹ̀ ọ̀pẹ̀ wẹ̀rẹ̀ kí ló pẹ̀ wẹ̀rẹ̀ fún sí i. ẹ̀kọ́ tó ta fún wa ní òdìkò ní òdì ọdún ọdún kan. bọ́lá bí ìyàwó mi tó bí. bọ́lá bí ìyàwó mi tó bí. má dánú má dánú èmi mo bí èmi mo bí ẹkùn àwọn bí. wọ́n bá ti sílẹ̀ wẹ̀rẹ̀ ní ọjọ́kùnrin ọjọ́kùnrin eléyìí ò ṣèyàn. bọ́jọ́kùnrin gbọ́ ọmọ ọlọmọ ní pé inú gbọ́ra wà inú. ọmọ ọlọmọ àkọ́bàlàbà kùnrin. ní eh, ọjọ́ wọnú ṣé wọ́n ní kò mí kọ́ àtàbí kò ní ọ̀wà kí ló máa ṣe ọ̀pọ̀ ìnáwó. mi tó farabalẹ̀ báyìí sùn. ẹ wò mí dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ láìpẹ́ láì jìnnà tá a bá ti ṣe àwọn ètùtù tó kù tó yẹ ká ṣe ìyá rẹ ó gbádùn dáadáa. but baba wáyé tó fi jẹ́ pé tàbí ilẹ̀ wa gbé wọn sí ibi yìí ò bójú mu atẹ́gùn bíi ti pọ̀ ju ẹ̀ ṣe jẹ́ kó wà nílé pẹ̀lú yín. ọ̀rọ̀ ẹ ti wá yé mi báyìí wọn mọ̀ pọ́ta mi mọ̀ ń bá ṣiṣẹ́ ẹ̀kẹ́mi ọ̀ kí n gbéyà rẹ̀ sínú ilé. ó dára bá báwo ni ti ọmọ mi tó ń ṣe wèrè nínú ilé ẹ jọ̀ọ́ ẹ bá mi tètè ṣe kán sí i kò bójú mu ẹ jọ bàbá. ẹ ọmọ ìgbé bí iná bá jó lóko mọ̀jàlá máa délé ròyìn bó ti jẹ́nu fọkàn rẹ bọ́ bá délé inú rẹ̀ dùn ó mú ròyìn ayọ̀ wá bá mi àfi bígì ìbá ṣèmi ọmọ ṣe kó ní ayọ̀ lọ́mù wá bá mi ìwọ lọ mo jogún ṣe lọ́wọ́ bá ọba tó bí mi lọ́mọ ni. ó dáa bàbá ẹjọ́ tìyá mi náà ẹ̀ ti bá mi wọ́gbọ́n dá sí kára inú mi tẹ̀ dùn bí ṣe bá wọn bí ìrònú mi dùn ẹyìn tí jẹ́ kára wọn yá kíákẹ́ ìjọ bàbá. fọkàn rẹ balẹ̀ a mọ̀ tọ́jú náà tọ́lá ti ṣe ètùtù yẹ ká ṣe tó jẹ́ tutù ládùúgbò tó wá fi parí iṣẹ́ láti lè ṣe tán ìyá ìyá ọgbà tó sí wàhálà. ó dà bàbá èlò wa ni kì í mú wá báyìí. ẹ ẹ dákun fowó lẹ àìwò apáká gbowó èèyàn kì í wówó èrè kéèyàn gbẹ̀jẹ̀ kódà bá a bàrà nǹkan gan ìwọ fúnra rẹ ló fowó ara rẹ rà wá èmi ò lè gbó ọ̀kan lọ́wọ́ rẹ ń bá wa parí iṣẹ́ òun tán tí ogun ẹ̀ bá lọ bó ṣe yẹ kó lọ ń bá wá wọ̀n nìkan wá fi dúpẹ́ lọ́wọ́ àwọn ayé. ẹ ṣe gan ah. ẹ ṣe gan sà. ayọ̀ lọ́bàálẹ̀ o bàbá ṣe jẹ́ kó o pè mí o. ọ̀ṣun. irú ẹ̀ ń gbére lè ṣe ẹ̀. má yọ sílífà lélẹ̀. ìtàbù sílífà ayé sílífà máa bàjẹ́ o kí ló ń pa ọ́ bèbí yí pé ẹ̀ ọkọ òun o estate kan ló ń gbé o máa ṣàwòrán ah kò ní dáhùn sílífà. aláyé oko jẹ sílífà ayé máa bàjẹ́. Ah, ah, wẹ́rẹ́wẹ́ ló ń ṣe pé bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ àtisá aláyé má máa pè mí bẹ́ẹ̀ mọ́jọ́ ṣọ́ọ̀gbọ̀n ní dáṣọ́lẹ̀ ń ṣọpẹ́ ìwọ ní wèrè gan-an àti sani màá mi sọ ẹ ah, má máa pè mí láti amọ̀ táṣẹ́rẹ́ ni mí o. Silva mọ́ṣúdì. dá padà má máa pè mọ́ṣúdì kí ló ń jẹ́ mọ́ṣúdì gbọ́n bí gbọ́n ọ̀bẹ kẹ́rin mò ń jẹ́ bẹ́ẹ̀ má máa pè kí ló ń jẹ́ mọ́ṣúdì. wà á ṣe fúnlẹ̀ burúkú ni ẹ wọ́n wọ́n bá mi gáràjì pé ọkọ tí wọ́n fẹ́ o màá ṣọ̀kan ló ń gbé o ẹ́sítéètì kan ni ṣé màá ṣọ̀kan lélẹ̀. ṣé ibi báyìí kò jọ ẹ́sítéètì lójú ẹ̀ ṣé o fẹ́ fi wé gẹ́rẹ́jì tí wà tàbúrò ẹ̀ ń sùn tẹ́ ń ṣòṣì kiri. wẹ́rẹ́ o ẹ má wo òrùn rárá. kò ní da fún ìyá ìwé dára. kò ní da fún ìyá aláwẹ̀ kò ní da fún ìyá alájà. kò ní da fún ìyá alájà tiẹ̀ gan. aláyé o máa gbójú ẹ jẹ. ó tó bẹ́ẹ̀ tẹ́sí ẹ lójú o. Ah, ah. àti sá màámi ẹ ká ìjà rẹ ẹ yé ṣe bẹ́ẹ̀ lálọ́ ń já sí sá. Ah, màá máa pè mọ̀ṣúdì gbígbọ́n àlóúnjẹ bẹ́ẹ̀ ọ̀bẹ kẹ́ àwọn tèmi wo kíyà. ó yá màámi oníyà ìyá tó ga ara wa gba yìí ń tì ẹ̀ àwa kí ẹ sílé náà ni kó lè mọ̀ pé ó wà lẹ́ẹ̀kan bíi yẹ̀pẹ̀ ni o ẹ lè dúró wò tán ya bẹ̀. màmá ẹ má máa ṣe yẹ ohun tó máa ń ju ẹ bẹ́ẹ̀ gbòòrò ni bẹ́ẹ̀ gbòòrò jọ ju ẹ lásán ni tó máa fún ẹ ó kó wàá ṣoríire sórí ìwọ ọkàn gbogbo tó ń tó kàn gbé sínú ilé lẹ́gbẹ̀ẹ́ gbòòrò ni ah! ẹ̀yin ẹ máa dowó ọkàn wà ló dé wà nílẹ̀ àpàlàpà ó sọ pé òun lọ́kọ̀ wèrè. ọmọ mi. Kini, ni. má pọkọ mi ní wèrè. Ah. má pọkọ mi ní wèrè ó bẹ́ ta ẹ. òun pátá láì ti máa yẹ lára ẹni lè má níwájú ẹ̀yin yẹn jáwó ẹ̀yin yẹn jáwó ọjà jẹ́ kó ìyá ẹ ọmọdé bẹ́ẹ̀ sọ ya ẹ̀dùn náà kí ni orí burúkú tẹ̀ ń ṣe níbí ó promise mi àtàbúrò pé inú gbogbo sáyẹ̀ tó bá gbà ọ́ wà á máa fún wa ní seventy percent every month ó wá jókòó síbi ọ̀nà ń tọmọ olórí kò ló bí ọmọ náà. èmi mọ bí mo wọ́n tẹ tó bá sọ pé ayé ọmọ mi máa bàjẹ́ ayé ẹ̀ máa bàjẹ́. ayé ìyá ẹ̀ máa owó aláàárọ̀ àkókò pé wọ́n á fún mi lówó oṣù gbogbo ìlérí mi sí ẹ máa ṣe. seventy percent ò ní dín. kò ní dín ọmọ. ọlọ́run yọ ẹ. kò ní dín. ìyá ọlọ́run yọ ẹ. màá ní kọ́ ah! ah! máa kú ní nísinsìnyí. ọlọ́run máa kú. ọlọ́run máa kú. èmi ò lè bímọ rẹ bí. ọmọ ò lè bímọ rẹ bí ìyá oṣù. màá bá wọn náà fẹ́ máa kú. ọmọ wo máa kẹ́ eh, ọmọ ẹ̀ ní olùdíje ọmọ bí mi. mi ò fẹ́ báwo lè bá mi kẹ́ ọmọ mi ò lè bímọ tásẹrẹ. alpha nígà mi. seventy percent tó bá pé. ìyá seventy percent yóò yẹ kó wà bẹ́ẹ̀ o. ọlá filẹ filẹ filẹ filẹ. wọn máa jẹ ojú yàrá ìta rẹ. wọn jẹ ìyá ìyá wọn máa ní ìyá. Ah, bóyá ojú yàrá ìyá mi náà máa jẹ ni bóyá ojú yàrá jẹ. ìyá mi ìyá òde ẹkẹ dimoni wákìyà wákìyà wákìyà. lọ́sì náà wọ́n fi ju wèrè jù mí lọ́wọ́. ìyá wa ni ẹ ìyá kí ló ta fún mi. ọjà òwe ṣe a máa rí ẹgbẹ́ gbọ́ ó dàbọ̀. ó ṣe é. mo sì ti dé wọn ló ẹlẹ́dàá mi torí ayé mi ṣe àṣìṣá ọṣùdì àìlọ́lọ́ lọ́wọ́. tó farabalẹ̀ báyìí sọ. ẹ wò mí dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ láìpẹ́ láì jìnnà tá a bá ti ṣe àwé ètùtù tó yẹ ká ṣe ìyá rẹ ó gbádùn dáadáa. but baba wá ìtòbí jẹ́ pé tàbí ilẹ̀ wa gbé wọn sí ibi yìí bójú mu atẹ́gùn bíi ti pọ̀ ju ẹ̀ ṣe jẹ́ kó wà nínú ilé pẹ̀lú yín. ọ̀rọ̀ ẹ ti wá yé mi báyìí wọn mọ̀ pọ́ tá àmì mọ̀ ń bá ṣiṣẹ́ ẹ̀kẹ́mi ọ̀ kí n gbéyà rẹ̀ sínú ilé. ó dára bá báwo ni ti ọmọ mi tó ń ṣe wèrè nínú ilé ẹ jọ ẹ bá mi tètè ṣe nǹkan sí i ẹ kò bójú mu ẹ jọ bàbá. ọmọ ìgbé bí iná bá jó lóko mọ̀jàlá máa délé ròyìn bó ti jẹ́nu fọkàn rẹ bọ́ bá délé inú rẹ̀ ó dùn ó mú ròyìn ayọ̀ wá bá mi àfi bígì bá ṣèmí ọmọ ṣe kó o ní ayọ̀ lọ́ọ́ wá bá mi ìwọ lọ mo jogún ṣe lọ́wọ́ bá ọba tó bí mi ni. ó dáa bàbá ẹjọ́ tìyá mi náà ẹ̀yìn ti bá mi wọ́gbọ́n dá sí kára inú mi ti ẹ̀ dùn bí ṣe bá wọn bí ìhùnú mi dùn ẹyìn tí jẹ́ kára wọn yá kíákíá ìjọ bàbá. fọkàn rẹ balẹ̀ a mọ̀ tọ́jú náà wọ́n ti ṣe tuntun yẹ ká ṣe tó jẹ́ tuntun ládùúgbò tó wá fi parí iṣẹ́ láti lè ṣe tán ìyá ayọ̀ gbàdúrà kò ní sí wàhálà. kódà bàbá èlò wa ni kì í mú wá báyìí. ẹ ẹ dákun fowó lẹ̀ àìwò apáká gbowó èèyàn kì í wọ́wọ́ èrè kéèyàn gbẹ̀jẹ̀ kódà bá a bàrà nǹkan gan ìwọ fúnra rẹ lọ́lọ́ fowó ara rẹ rà wá èmi ò lè gbó ọ̀kan lọ́wọ́ rẹ ń bá wa parí iṣẹ́ òun tán tí ogun ẹ̀ bá lọ bó ṣe yẹ kó lọ ń bá wá wọ̀n ní wá fi dúpẹ́ lọ́wọ́ àwọn ayé. ẹ ṣe gan ah. ẹ ṣe gan sà. ayọ̀ lọ́bàlẹ́ o kò má ṣe jẹ́ kó o pè mí o. ọjọ́. Ô, viu, Bonezinho? sàn dágbére ẹ̀ ń gbére lè ṣe ẹ̀. má yọ sílífà lélẹ̀. ayé sílífà máa bàjẹ́ ni kí ló ń pa ọ́ bèbí yìí pé ọkọ òun o ẹ́sítéètì kan ló ń gbé o máa ṣe wèrè ah, kò ní dáhùn sílífà. aláyé oko jẹ sílífà yẹ máa bàjẹ́. Ah, ah, wẹ́lẹ́wẹ́ ló ń ṣe pé bẹ́ẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ àṣìṣà aláyé má máa pè mí bẹ́ẹ̀ mọ́jọ́ ṣọ́ọ̀gbọ̀n ní tásọ́lẹ̀ ń ṣọpẹ́ ìwọ ní wèrè gan-an àti sani màá mi sọ ẹ ah, má máa pè mí láti àmọ táṣẹrẹ ni mí o. Silva mọṣúdì. dá padà má máa pè mọṣúdì kí ló ń jẹ mọṣúdì gbàgbọ́ bí ìgbà ọ̀bẹ kẹ́rin mò ń jẹ́ bẹ́ẹ̀ má máa pè kí ló ń jẹ mọṣúdì. wà á ṣe fúnlẹ̀ burúkú ni ẹ wọ́n wọ́n bá mi gáàjì pé ọkọ tí wọ́n fẹ́ o màá ṣọ̀kan ló ń gbé o ẹ́sítẹ́ẹ̀tì kan ni ṣé màá ṣọ̀kan lélẹ̀. ṣé ibi ìbá ìkòjọ ẹ́sítẹ́ẹ̀tì lójú ẹ̀ ṣé o fẹ́ fi wé gáràjì tí wà tàbúrò ẹ̀ ń sùn tẹ̀ ń ṣòṣì kiri. wèrè o ẹ má wò ó ràn rárá. kò ní dá fún ìyá ìwé yára. kò ní dá fún ìyá aláwẹ̀ kò ní dá fún ìyá alájà. kò ní dá fún ìyá alájà tiẹ̀ gan. aláyé o máa bọ́jú rẹ̀ jẹ́. ó tó bẹ̀ tẹ́sí lójú o. àti sá màámi ẹ ká ìjà rẹ̀ ẹ yé ṣe bẹ́ẹ̀ dá ń já sí sá. màmá àgbẹ̀ àríkẹ́ àríkẹ́ àríkẹ́ ẹ o mo wí fún ọ nísìn bọ́gẹ̀lì orí rẹ mo ní o bọ́gẹ̀lì orí rẹ bọ́ ọkọ ọgbà tèmi ẹ máa wé wé mo ní o wé wá o àríkẹ́ ibi tí mo wá náwó sí ibẹ̀ ni kò mọ̀ gbà yí ẹ̀yìn rẹ padà àríkẹ́ mo ní o máa lọ ọ gbọ́dọ̀ wẹ̀yìn mọ́ máa lọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni o ọ gbọ́dọ̀ kojú wẹ̀yìn ó <laughs> digbére ẹ o. Uh-huh. hmm. ọ̀kan ṣoṣo ìyóbìnrin méjì adíáfáwò alápà lọ́tọ̀ tó kó fojú dẹni pa ara rẹ̀ torí ikú ó ṣe bẹ́ẹ̀ tán ìtútù fún ara ẹ̀ yá ìgbóná ìbànújẹ́ òfò àágànní gbogbo ẹ̀ kúrò lórí rẹ̀ lónìí o ó kúrò lórí rẹ̀ lónìí o àìsàn lódìlódì gbogbo ẹ̀ làwọn ajogun ti kó lọ báyìí báyìí o gbogbo ẹ̀ làwọn ajogun ti kó lọ báyìí báyìí o ìhun burúkú ò ní ṣẹlẹ̀ ṣe ò ní sínwín yáwèrè àágànní ti gbó o ti bódò àbáláyé yìí lọ ó ti bójú àbáláyé lọ kò sí ohun tí ó ṣe ọmọ o ẹ̀yin ó yá ṣeré pákè. Hmm. ẹ̀yin ọmọ mi ẹ̀yin kò wá ní kúrò lórí rẹ kó padà sórí èmi náà ẹ̀yin torí ìdí èyí wọ́n ní ekusu ní ṣàwọ̀ ekusu ekusu ní ṣàwọ̀ ekusu òfò níṣọmọ ẹlẹgbára igbá alábàáhùn kì í wọn alábàáhùn ìkarahùn kì í wọn ṣà ìjẹkújẹ kì í ṣe nàmùnàmù ní nǹkan kan èyí tí mo ṣe lónìí ó dà ṣe gbé àṣegbé ntagẹmọ àdìmúlà nítorí ṣà hmm ọmọ mi ọyá ìṣó ìṣó báyìí ọ ṣeun. bọ́ṣáwo mo kéré yàwó èé àbọ̀ṣáwo mo kéré yàwó mo kéré láké mo kéré lóko tó pọ̀ mọ́ṣáwo mo kéré jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ ẹ káàbọ̀. ló ti wọ̀ náà bẹ́ẹ̀ ẹ ó sì jẹ wọn mọ́. ìṣẹ́ ò sí mọ́ ọ̀rọ̀ ló kù gbogbo ohun burúkú ti lọ kánrin kése ayọ̀ ló kù tí ó máa wọlé wá báyìí ẹ mọ dùnú kò séwu mọ́ o kò sí nǹkan kan mọ́. bàbá hmm? mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ tóbi lọ́ba. ìbéèrè tó fẹ́ béèrè lọ́wọ́ tóbi lọ́ba ìyẹn òun ṣe wí bọ́mọ rẹ náà ni èyí ló ilé rẹ̀ sì wà yìí ẹ bèrè lọ́bìnrin ọ̀hún tóbi lọ́ba. tóbi lọ́ba ìgbà tá a bọ́ lẹ́nu mọ́tò yẹn mo rí ìyá kan tó ń kí wa ẹ jọ báwo ni tìyá yẹn ṣe jẹ́. but mọ́mì mo ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan ìyá yẹn ìyá gbálẹ̀gbálẹ̀ ni òun ló máa ń gba ògo compound òun ló máa ń tún ogbónú lé wa ṣe. ká ló pè òun ló bá yín gbálẹ̀. ẹ̀yin bàbá ẹ jọ̀ọ́ ẹ bá mi kí wọ́n bá mi pè. bàbá sí kò sí nǹkan kan. ẹ̀yin fọgàn rẹ balẹ̀ o bàbá tá a mọ̀ ń tọ́ ni o ìwọ lọ ṣe ohun tó ní kó o bóun ṣe ẹ pè wá ẹ rán yàn sí kó wá. kò díẹ̀ bá ń pè bàbá wa. ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó jọra ni irọ́ ó jọra. ìjìnlẹ̀ o yá wa ẹ káàbọ̀ ẹ kú dọ̀nà. ẹ jọ ẹ wojú ìdáàdá ṣé mi. Ah, méjì lèèyàn máa ń rìn ìmójú yìí. ẹ jọ ṣé ẹ lè ṣe mí láàánú pé bóyá kẹ ẹ dárúkọ yín gangan ibi tẹ ẹ gbé dàgbà tẹ ti ṣe kékeré àmọ́ bí tẹ tẹ ti ṣe kékeré tẹ tẹ wà. bàbá kí ló ṣẹlẹ̀ ẹ gbà mí. ìfọkàn rẹ balẹ̀ o ọ mẹ́yẹ bọ̀ lápò ni dúdú ni funfun ni a ò tí mọ̀ jẹ́ jẹ́ jẹ́ kó sọ jẹ́ kó sọ. orúkọ mi ni àṣà ni ọmọ ìlú èjìgbò ni mo jẹ́ ṣùgbọ́n ìlú tèmi dire náà forí mi sọlẹ̀ sí. àjàní kí ló dé tó wá ṣaláwọ̀ báyìí báwo ni ìgbésí ayé ẹ ṣe wá lọ tó bọ̀ tó jẹ́ pé bí ló forí kudu sí báwo ló ṣe sọ̀rọ̀ ilé ayé ẹ tó jẹ́ kó fi wá rí bárabàrá tó fi jẹ́ kó wọ́n ló ń gbálẹ̀ bí. bàbá ah. hmm? bàbá hmm? ẹni tí mo sọ kó fi dúdú gba fùfú lọ́wọ́ mi mọ̀ mí hmm. àríkàrí ah. àṣà ni àríkàrí. ẹ̀ lónìí níbo ló wà ó tún junction àwọn òkè òkè máa bọ̀ máa bọ̀ mo wà ń lé ee ọkọ obìnrin káàbọ̀. Ah, ah, báwo ni. báwo ni ìjọ ni ẹ. mo bá rẹ. báwo ni ẹ. ó rẹ̀ mí gan. tó bá yẹ kó gbogbo àwọn importance mi tó àti nǹkan tí mo fẹ́ gbà pé kí n wá sí bí i. ṣọ́wọ́ yẹn ni màá fún yín kékeré lówó yẹn. Eh, kékeré ni. kékeré ni o tẹ ọkọ jẹun náà wọn ti bẹ̀rẹ̀ òfurufú lẹ̀. àbúrò àti àbúrò ti káwọ nǹkan tó wà. àbúrò ìná ọwọ́ ìná tẹ́tẹ́. ẹ má jẹ́. ṣé mo sọ fún mi pé mo wà nú àwẹ̀ wọ́n dì í ni. àánú yín ṣe mí poison wà nú ẹ̀ tẹ́ bá jẹ́ ń lọ kú ni. pọ́. poison ẹ máa kú dára ti jẹ́ ni. àṣà ni kí ló kún ẹ kí n tiẹ̀ ó da ẹ̀yin fojú yín méjèèjì búra àti tẹ́ẹ̀ bá fi pọ́ìsì sóúnjẹ. ó lè fi gbogbo ara rẹ búra ó lè fi gbogbo ara rẹ búra fi gbogbo ara rẹ búra ẹ kí ni. ṣàánú mi oògùn ìfẹ́ ni kò lè pẹ́ ẹ̀ wọn náà wò sórí náà. kò kẹran gan mọ. ọ̀dẹ̀mí náà ti jẹ́ ń bẹ̀ jọ. mo ṣáà ń wò náà kí n tó ṣe nǹkan kan màá máa ronú ẹ̀ màá máa ah ọmọ ẹ padà gẹ́ẹ̀tì mi. kí ni kí ló ń kó kí ló ń kó. àjọ ló kó síbẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ láì ṣe pọ̀pọ̀ tó ti rọ̀ ẹ ẹ àǹtí ah ayé yín màmá dáa ẹ máa sọ oríire ti yín o ah, èèyàn dodo ẹ wà yá ẹ wọ ah! àǹtí ẹ ti lọ́kọ. mi ò ní interest ẹ eh, ní interest ẹ eh, kò sí wàhálà náà olóore mi náà sì ní yín máa gba nọ́mbà yín ẹ fún mi nọ́mbà yín. ẹ má worry. bọ olórí burúkú ni wọ ayé ẹ dẹ̀ sì bàjẹ́ tó ìjọ tó bá ṣe mistake pé nọ́mbà mi òun lọ kú ni o òun lọ kú ni wọ́táyé ẹ sì bàjẹ́ ẹ bó ṣe rí àwọn ti sá kò sí nǹkan kan mọ́ ah! Ah! mo gbọ́dọ̀ lọ rí big man mo gbọ́dọ̀ pọ̀ gbogbo ògùnfẹ́ tọ́mọ yẹn ti fún yín. Ah! yóò tán yọkànlú yọkànlú kò wá tán bí ìyàwó gbọ́kọ sọ́dọ̀. tó dẹ̀ mọ ìbànújẹ́ ọkàn mi tó mọ àléébù ara mi tó dẹ̀ mọ pé ọkọ̀ kan báyìí kò dúró tì mí látàbà di alẹ́ rí pé kí n tún mú eléyìí báyìí kí n tún mú mọ́lẹ̀ o tún wá ṣe mí pa wọn náà wò ó wàá dẹ̀ rí nǹkan tí máa ṣe fún ẹ. ǹbá mi yá ilé ṣe nǹkan kan ogun lẹ́fẹ̀ẹ́ mọ́kùnrin mọ́lẹ̀ wà lára yóò dé. Àṣàmú. Àṣàmú. Má máa fẹ́ kún àti òṣè. Má máa fi ṣe rẹ léṣe. Lórí pé ọkọ kún mọ́ ẹ lórí. Ó kàn jẹ́ pé ọ̀rọ̀ ń tojú sèmi náà. Si ṣé kò kí n ṣàfiṣe ni? kebe. E èkejì kebe. tó fi dórí ẹlẹ́ẹ̀kẹta. Kí ni meta mo kú bèbí obìnrin kan ṣoṣo lórí dájúdájú àfiṣe lọ̀rọ̀ mi. wọ́n ní ikú lòun ọ̀rọ̀ lọ́wọ́. bí yóò bá wá mójútó ikú òní ṣó lè rojú jọrọ ọ̀la ni àṣàní ìwọlá láti ṣe o tó gbọ́dọ̀ mú wá ti ṣe sọ̀rọ̀ ààrẹ kó wá ọ̀nà àbáyọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ hmm alábọ́run ó dẹ̀wù mọ́ ọlọ́run o. ṣé alábọ́run ti dẹ̀wù báyìí ṣé nígbà tó bá dorí ọgbọ̀n tára ìlú fojú àjẹwò mi kó tó mọ̀ pálábọ́run ti dárò àti bùbá fún mi. <laughs> ọ̀nà àbáyọ dẹ̀ wà o eh! èmi lágídí inú ń bàjá. kí ló wá ń dúró wò nígbà tó àbáyọ wà. ọ̀nà àbáyọ wà òun ló ń fọ̀rọ̀ ara ẹ̀ ṣeré ló pe fálẹ̀kì ló pe Ọ̀rúnmìlà ló dálẹ̀ òun ni ò fẹ́ gbà pé ẹja lẹja jẹ́ sanra. ẹ bàbá ẹ jọ ọ̀nà àbáyọ tó wà gan-an lèmi fẹ́ mọ̀ nítorí Àṣàní ń wò yìí ọ̀rẹ́ tímọ́tímọ́ lèmi àti ẹ o kódà bí ìgbín bá fà ní wá ìkara ń gbọ́dọ̀ tẹ̀lé ni àti pé ṣe rí ọ̀rọ̀ ọkọ̀ kúkú tó ń kú mọ́ lórí ó ti fẹ́ dàbí sọ lẹ́nu kí ni mo kọ́ lèmi àti ẹ̀ bá dẹ̀ ti ń sọ̀rọ̀ sí i á máa ka bímí náà tó tó bá dẹ̀ ń pa ọkọ rẹ̀ kó tó ṣe bí ìwé bàbá gbogbo wọn lòjò ń pa. ẹ sọ̀rọ̀ àbáyọ fún mi gbogbo tó bá wù kò rí. ẹ̀gbọ́n nù ẹ̀gbọ́n nù ẹ̀gbọ́n gbígbé nù tó bá ti rẹ́ni bí ọkàn rẹ̀ èèyàn tó nífẹ̀ẹ́ rẹ̀ tó lè bá gbé ẹ̀gbọ́n náà kò bá àjọyọ̀ rẹ̀ kò bá àjẹyà rẹ̀ kójà kó jẹ̀gbọ́n tàbábúrò ló bá tán ìṣòro ọkọ kú lẹ́nu ó kú lọ́la ló bá dùn àbẹ̀tẹ́yìn tẹ́gùn fi sọ̀rọ̀. bàbá ṣé èmi lè bá gbé. ìbéèrè tó béèrè o èmi kọ́ ni wọ́n dáhùn ọ̀rẹ́ rẹ ni ó dáhùn gbọ́ àṣà ìbágbé fún ìbágbé bàbá yóò gbé ló <laughs> bá bẹ̀rẹ̀. àní kí ṣòro ọ̀rẹ́ mi ó ti jọ wà sẹ́yìn. Ah! aṣọ awo lọ́rọ́ oyún inú rẹ̀ yìí. Ah, ah, bàbá ẹ jọ̀ọ́ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni lè sọ fún mi pé ọmọ tó wà nù mí yìí ọmọ ológo ni olóríire ni òun ló máa gbógo ìdílé mi ga tí n bá wá rí ibi sáyé gbogbo nǹkan tẹ́ sọ yìí báwo ló ṣe fẹ́ wá sí mi ṣe ẹjọ ẹ ṣàánú mi ẹ bá mi wójú tu sọ̀rọ̀ mi ìnira yìí pọ̀ tí ìnira bá wá pọ̀ jù ọmọ ilé kù sí mi nù báwo ló ṣe fẹ́ wá rògo ìlò bàbá ìjọ ẹ ṣàánú mi. <laughs> òkété rẹ gbàgbé ìbòsí ó dégbà látẹ ó káwọ́ lérí. Hmm. kò yé mi. ṣebí fúnra ara rẹ ló fi àgọ̀ ló fi fa wàhálà ìdààmú sínú ayé rẹ. èmi hmm. bàbá kò yé mi. ǹjẹ́ o lè rántí ní ìgbà kan rí pé o ti bá èèyàn kan gbé ìpèsè ẹbọ. Ah, ah, ah. bẹ́ẹ̀ ni bàbá àṣà ní ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni àmọ́ ọjọ́ ti pẹ́. <laughs> orí kan orí dídìrín ọmọ anúgò ṣé wọ́n mọ̀ wípé ọ̀rẹ́ rẹ tó bá gbé ìpèsè níjọ́ náà lọ́hùn òun náà ló ṣe ìdè oyún rẹ tí ò jẹ́ oróyìn ìbí. bàbá ìṣàánú mi wọ́n sọ fún mi pé mo ṣe máa rí lélẹ́yìí ah, ayé mi ti bàjẹ́ àṣàní ọ̀rẹ́ mi òun lọ́kọ́ kú mọ́ lórí ọgbẹ́lẹ́kẹta ló kú mọ́ lórí àwọn yóò lọ́dọ̀ wọn láwọn babaláwo ní tìbátìbá gbẹ̀bọ̀ pé kò ní ìṣẹ̀lẹ̀ sí mọ́. ẹjọ́ ìṣàánú mi àgọ́ ló báyé mi jẹ́ àgọ́ ti pa mí mo ti gbà mú gbà mú gbà báyé tèmi ti bàjẹ́ ẹjọ́ ìṣàánú mi ọmọ tó wà lù mí ọmọ ológun ọmọ ológun lẹ́gbẹ̀ẹ́ ẹjẹ́ kó rògùn lò ìrora kan ti pọ̀ jù fún mi tí bàbí sáyé báwo ló ṣe fẹ́ rògùn lò ọmọ ìṣàánú mi àà ah, ìṣàánú mi àṣà ni aṣa ni rere ni mo ṣe fún ẹ o ó rẹ mi búburú tọrẹ fún mi eh, eh. Ah, ó wá fi dúdú òfin gba funfun mọ́ mi lọ́wọ́ ó ṣe pé kí tiẹ̀ lè dà ó ní ẹ bá ṣe oyún ọdún méjì bàbá ẹ ti lóyún ìyá mi wà lọ́dún méje tó bá ti lọ́dún méje màá ti bímọ lókun èmi náà ti kú ah, ayé mi ti bàjẹ́. Ah! bàbá ẹ wò ẹ ṣàánú mi nítorí hmm. ọlọ́run bẹ́ẹ̀ ti ẹ̀rọ tèmi mo ti gbà bágọ̀ ti bàtẹ̀ mi jẹ́ ẹ bá mi rò tọpọ nínú mi ẹ pẹ̀lú ọmọ ológun ẹ jọ ẹ jẹ́ kí n bí ọmọ ìsáyé kí wọ́n abi tó lé ní kí n kú lọ́la kí sàmọ̀ yìí pé mo bí mo sàpé ọ̀rọ̀ mo fẹ̀yìn lẹ́fọ̀n mo fẹ́ ṣàánú mi. káre abiyama pàtàkì abiyama tòótọ́ hmm? ah! má ṣe wo elédùà á jẹ́ kó bí ọmọ inú rẹ̀ láyọ̀ hmm. èmi wokowoko ni mo sọ bẹ́ẹ̀ ẹ̀yẹ méjì ò jásà àmọ́ nǹkan kan la máa fi dín nǹkan kan. bàbá àti yóò yí ọ nǹkan kan á ṣí ọ fún ọdún pípẹ́ tó bá wá wo elédùà tó bá dá ẹ sípò tó dá ẹ padà sípò àjẹpọ̀rí hmm? kú ọyọ. bàbá mo ti ṣetán ohunkóhun tó wá máa ṣẹlẹ̀ sí mi ó tẹ́ mi lọ́rùn kò sí ohun tí mi ò lè fi di ó ṣe kí n bímọ ilé ni kí n kú lọ́la ẹ ṣàánú mi ẹ jẹ́ kọ́ ọmọ ológo mi wáyé bàbá ẹ jọ ẹ bá mi wá túnṣe sọ́rọ̀ mi ẹ jọ ah! Àṣàní Àṣàní ó fi búburú sọ ọrẹ fún mi gbogbo ọmọ tó wulẹ̀ nǹkan bí láyé rédèrèdè rádaràdà ló máa gbẹ̀yìn wọn ìwọ náà ní jèrè ọmọ ó ní fọkànbalẹ̀ gbádùn àwọn ọmọ. má ṣe pé má ṣe pé o ilé awo lọ wà ìwọ̀n ṣe pé ilé awo àmì èyí tó ti ṣe àrò àrò mọ́ ọ. ẹ ẹ ọyá jìdìdì jẹ́ kí n mú ọ wọlé agbára. tí bá mi ń wí ni ó ní ẹ má fi sùúrù pé sùúrù ẹ má fi sùúrù pé sùúrù ẹ má fi ewé èròkò pé wí òrira èèyàn tó bá fi sùúrù pé sùúrù ẹni tó bá fi sùúrù pé sùúrù ẹni tó fi ewé èròkò pé wí òrira àjàgùnmalè ibà sórí kodò ibà rí wọn àjàgùnmalè elédùnmarè sì rí ọ pẹ̀lú ọba ẹlẹ́sàn. Ah! tóbi lọ́ọ́ balùwẹ̀. Ah! àríkẹ́ bàbá mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé ọlọ́run bímọ ṣùgbọ́n bí ẹ̀sán ẹ̀sán lélẹ́yìí ẹ̀sán lókè yìí ah! Ah! àríkẹ́ ẹ̀sìn wá wo ẹ̀yìn ìgbà yẹn ọmọ mẹ́ta tí mo bí jágbajàgba rédèrèdè báyìí náà ń bá káàkiri ẹlẹ́lẹ́yà mi rè é àríkẹ́ mo wá forí adé bì ọ́ mo forí ìyá rẹ bì ọ́ mo fọlọ́wọ́ bá bì ọ́ mo fi ìmùlẹ̀ ọ̀rẹ́ bì ọ́ mo ti dalẹ̀ rẹ̀ àríkẹ́ ẹ̀yin náà ẹ wo ibi tí wọ́n wà lẹ́ni náà ẹ wo ibi tí ẹ wà ìdẹ̀mọ́ ibi tẹ́yìn náà pípé ìjọ tó yẹ lọ́ọ́ ìṣàánú wọn. bàbá ẹ̀yin ni mo fẹ́ bẹ̀ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan ẹ jẹ́ bá a sọ fún ìyàgbálẹ̀gbálẹ̀ pé kó máa lọ kọ́ má bàa gbé mi bẹ̀mọ́ kó máa lọ. bẹ́ẹ̀ tiẹ̀ lé nǹkan ń fún ẹ̀mí léra nǹkan tí nǹkan tí ń lé ti ń ba káàkiri wọ́n ah! ti wà ìdí òsì máa bá jẹ ìkírí dá yé nu o ah! bẹ́ẹ̀ balẹ̀ ẹ bá kọ̀ ẹ balẹ̀ nílé òun kan ò nílé dúró kó wojú ẹ ní bá ṣe láì dá ah! inú rẹ ò ní dùn sí i ìyàwó ni ẹ máa lọ.